sista sista ah ah sista lóde àrè sáfàrà. èmi ni mò ń ṣe gáàsì tí mò ń fìdí gáàsì lọ́nà ìsàlẹ̀ mẹ́wọ̀n. ẹ mọ̀ mọ̀ yín mọ́ ṣọ́ọ̀bù yín. ah ìfẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ rárá mo fẹ́ mọ̀ fi kànkan yín fa bọ́ ni. kànkan mi fa bọ́ kò yé mi mi ò kọ́tà ń sọ. ẹ mo ti mò ń sọ mo fẹ́ fẹ́ inú lógbòbù kan yọ kí nǹkan máa fi kan yọ ẹ straight mo ń kánjú ẹ dá mi lóhùn. ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n méjèèjì yóò lè fún yín àti understand gbàṣù mẹ́wàá ẹ̀yin ìfẹ́ kí apẹ́ lórí ọ̀rọ̀ ìtorí ọmọ yorùbá ni wá ó yẹ kó ti yé yín o ẹ̀yin kódà mo fẹ́ máa sàn yín jẹ ni kí wọ́n sà yín pa ta. sàn yín jẹ oníjẹ ni àṣà ṣe wà bíi ti bọ́ ọlọ́mọ ṣèmi lẹ́yẹ ó dà ẹ jẹ́ kí n ṣàlàyé lónìí kíkún kọ́mọ̀jẹ̀ pé bóyá mo rí gbà mo fẹ́ rí gbà ni ó ti pẹ́ tí mo ti mọ̀ yín nínú àdúgbò yìí ọmọ jẹ́jẹ́ ní fúnra yín lè máa ń lọ ẹ sì í kọ́ rẹ̀ yín kẹyọ kan tí mo fẹ́ fún pa yín nù. mo wá wò pé àà obìnrin ń dá lọ tí ò lọ́rẹ̀ yìí téèyàn bá fẹ́ rú ẹni bẹ́ẹ̀ sílé ọ̀rẹ́ ò ní sí lọ́kàn pé ọjọ́ tọkọ bá búròkì o kó kó ń lé ọkọ rẹ o kó kó lọ sọ́dọ̀ ẹlòmíì wọn pe ah, you are the best person for me to choose so I have to choose wisely I choose you mo hàn pé kí n tètè pa kẹsẹ̀ lẹ́ẹ̀kejì. lẹ́ẹ̀kan yẹn kí ẹ ti kórúkọ yín lẹ́ẹ̀kan. kọ́lá kòrò corona irú ẹ̀ ti dàrú. àbọ̀kọ̀dọ̀ ilé ìfẹ́ lọ ni sọ́wọ́n àyìn mi ni àgbo tèmi ni ó dẹ́dí ẹgbẹ̀yìn gbogbo gídélégèdè mi bá fọwọ́ sọ báyìí máa ń dùn ni whatever I touch turn to gold láìpẹ́ tèmi ní ó stress ni àgàtì bírítíbítí lè dìrì nù láì ní ó stress. ìgbẹ́nà wọn ni ní ìsọ̀rọ̀ ìgbẹ́nà wọn ni ní ìsọ̀rọ̀ ẹ̀wọ̀n ní ìwé ẹ̀yìn wọn ni wọ́n lè sáyẹn lọ́wọ́ lọ́wọ́ ìgbẹ́nà wọn ni ní ìsọ̀rọ̀ ẹ̀wọ̀n ní ìwé ẹ̀yìn wọn ni wọ́n lè sáyẹn lọ́wọ́ lọ́wọ́ Èmi, anywhere you go, I go follow you.